kùnà láti dúró de gbẹ̀rẹ̀ imam kó tó di fún gbẹ̀rẹ̀ lé àjẹ wọn ní ẹran tó pa ẹ ìgbẹ̀rẹ̀ lé yá. láti ti sàlàyé pé ìtàn àtàn yẹn kò rí bẹ́ẹ̀ ìtọ́jọ́ pa ni pé ká jẹ́ kí. bá ti kírun tán kọ́tọ́ bí kéèyàn pa ẹ̀ràn ìyá rẹ̀. ẹ ṣàlàyé kí ẹ bó ti ṣe jẹ́ pé ìyá pa ó ń bẹ láàrin àwọn olùrà nípa dala gbàlérò pẹ̀lú ìmáàmù sáàbọ̀lọ̀ gbẹran síwájú kótó gbẹran. lọ́dọ̀ wọn wọn ní ṣé ìmáàmù sọ̀láàtì àbí ìmáàmù fáà ṣé ìmáàmù tó síwájú àwọn èèyàn kírun àbí ìmáàmù tó agbọ́dọ̀ gbọ́dọ̀ sílẹ̀ àwọn ètò pọ̀ jù nù wọn wọn ní ìmáàmù sọ̀láàtì ìmáàmù ìrìn eléyìí tó túmọ̀ sí pé lọ́dọ̀ tiwọn ìmáàmù tó kírun lẹ́yìn rẹ̀ ọ̀gbọ́dọ̀ pẹ̀ràn léyà síwájú tó tó pàṣẹ. ọ̀rọ̀ oríṣi kejì tó ń gbà látọ̀dọ̀ látọ̀dọ̀ imam malik ọ̀fìnàmọ́ onígbé imam dáàdù ó ti kọ́ pẹ̀ràn káwọ́ tó pàṣẹ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n tó ta ní ọ̀dọ́ ìnà ni imam kọ́à wọn lọ́gbọ́dọ̀ jẹ́ imam tó àtiwájú orílẹ̀-èdè. wọ́n ní ọ̀rọ̀ kejì ọ̀lẹ́ ọ̀tẹ̀ àtẹkínní àtẹkẹjì kò sí tó tẹ wọn lẹ káwọn bá ti dúró lè wọ́n kírun ayé tí wọ́n ti kírun sọ́lá ọ̀gbẹ̀rún léyà. lẹ́yìn rẹ̀ afa wa ni wọn ومن لا إمام لهم فليتحروا صلاة أقرب الأئمة إليهم وذبحه tó bá ṣẹlẹ̀ ìgbẹ̀yìn ní ìmọ̀ níbi tẹ́ ń gbé wọ́n ní kẹ́ ẹ wo ìrun lè má mú sí ìlú rẹ̀ súnmọ́ bí tẹ́ wà kẹ́ ẹ sì fojú wo àsìkò tó tọ́ka pé ó ti pẹran léyà rẹ̀ ìgbà náà ní kẹ́yìn tó pa ẹran léyà yìí téèyàn bá wà bí tí o sì lè máa mú wọn ní kẹ́ wo ìlú tó súnmọ́ yín níbi tó ti pa àwọn sí ní ìmáàmù tí ìmáàmù wọn ti gbẹ̀ràn ẹ fojú ku ìgbà tẹ̀ ń wọ ẹ̀ka fún ọ́n ti kírun rìn àtìgbà tẹ̀ ń wọ ẹ̀ka yìí pé ìmáàmù ti pa ẹran rẹ̀ eléyìí báyìí tó ti ṣe rínu lọ́dọ̀ àwọn tó ń sọ wípé àfikẹ́ dúró de imam kọ́ pa ẹran iléyà rẹ̀ náà wọ́n lè tọ́tọ́ gbàtà sọ wípé dá dúró de nínú ẹ̀yìn ó ti ti kọ́jọ́ pé lè tó sẹ́yìn ń gbé abúlé sẹ́yìn wà wọn kì í kírun ẹ̀yìn níbẹ̀ ọlọ́run sì fún fún yín ẹ̀fẹ́ pẹ̀ràn léyà báwo lẹ́ ti ṣe bẹ́ẹ̀ yóò ti máa ṣe ni pé ẹ lọ fojú wo ìrun ìmáàmù tó súnmọ́ ìlú yín níbi tí wọ́n ti kí ìrun rí tí bá ti rí pé wọ́n ti kí ìrun rí ìdìbò sẹ́yìn ẹ léyà yín kò sí sọ́kàn yín pẹ̀lú pé ìmáàmù kan pẹ̀ràn kò pẹ̀ràn bẹ́ẹ̀ láàmà ṣe lẹ́ni tó bá wà bí sí òsì ìmá. ليلة لفظ ومن ضحى بليل أو أهدى لم يجزئ wọ́n ní tí yẹn bá pa ẹran léya rẹ̀ lálẹ́ àbó pa hádìó rẹ̀ lálẹ́ ẹran tó pa lálẹ́ yẹn kò tó yẹtẹ pé kò ní gbà ọ kò ní gbà yìí kò sí lọ́wọ́ tó wa làmì yóò dé ìtumọ̀ rẹ̀ ní pé kò tó a tó sọ pé kọ́ pa mi ìdìbò rẹ̀ kí ló fà á wọn nítorí pé alẹ́ kìí ṣe àsìkò pẹran Ọlọ́run ọba wa ni lèyẹkùrù sọmọlọ ìdí ẹyẹmí màlúmáàt nítorí kí wọn lè bá a máa dárúkọ Ọlọ́run ọba láwọn ọjọ́ dáàmà àwọn ọjọ́ yóò jẹmú rẹ lédè lárúbáwá ẹyẹm fẹẹ máa lo yóò ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀nà yàtọ̀ sí alẹ́ wọn lé léyìí tọ́ka sí pé ayyamu ma'lumat ọ̀nà ni yawmul eid wa yawmani ba'dahu yawmun nahri wa yawmani ba'dahu ọjọ́ léyà àtijọ́ méjì lẹ́yìn rẹ̀ àwọn ni wọ́n ń pè ní ayyamu ma'lumat tọ́ kẹ́lẹ́ bá a máa ṣèrántí ọlọ́run láwọn ọjọ́ tí a mọ̀ yìí àwọn ọjọ́ lọ́lọ́sọ kìí sàwọn òru ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ pa ẹran wa lóru ilé jẹ́ ìjọba sábì ní ẹni tó bá pa ẹran lálẹ́ kò sí ìpa ẹran léyà o tó bá sì pa hádìó lálẹ́ kò sí ìpa hádì àyàfi kó rí i pé ọ̀sán ló pa tán wọ́n ní ọ̀sán lọ́lọ́sọ kìí sálẹ̀ nígbà tí gbàlérò pẹ̀lú òru tí wọ́n lọ gbọ́dọ̀ pẹran níbẹ̀ òun náà làkókò tó bẹ̀rẹ̀ láti ìgbà tí òòrùn bá ti wọ̀ títí tí ó fi di pé àlùfájàrí yọ títí tí ó fi di pé àlùfájàrí yọ. tó bá dijọ́ kejì ọdún téèyàn bá pẹran lẹ́yìn ìgbà tí àlùfájàrí ti yọ kó tó di fóònù yọ kò tó tó burú mẹ́. níjọ́ kejì ọdún tó o bá pẹran lẹ́yìn ìgbà tí àlùfáàjà rẹ̀ ti yọ kó tó di fóònù yọ òwúrú. ṣùgbọ́n níjọ́ ọdún kankan ọ̀ gbọ́dọ̀ pẹran kó tó di pé òòrùn yọ ó gbéra òkè. ẹ ti mọ̀ ẹ́ pé irun àyè àkókò àbúhà là máa ń kí lẹ́yìn tó òòrùn bá ti yọ tó gbéra òkè láti tẹ̀ kí sọ̀dá sílẹ̀ yìí. ẹ ti mọ̀ pé lẹ́yìn sọ̀dá sílẹ̀ yìí láti ní ọjọ́ ọdún léyà tọ́ba wọn á jẹ́ pé ìjọ kejì ọdún léyà ni tó àbíjọ kẹta kò burú pé ká pẹran léyà wa ní kété tá àlùfáàjàrí yọ kó tó di pé òòrùn wọ̀ bó tilẹ̀ jẹ́ pé kó tó di pé òòrùn yọ bó tilẹ̀ jẹ́ pé ìtọ́ dáa jù oní kíkà ṣe sùúrù títí ó fi di àkókò àbọ̀hà tí ó fi di àkókò àbọ̀hà ìwé ìtàfà gan nípa pé tá a bá pẹran lálẹ́ ike àti pẹran ẹran tá a pa yẹn kò lè dípò léyà kò lè dúró bí léyà kò lè dúró bí hẹ́dì tàbí ta kàába lọ́rẹ̀ fẹ́ni tí ń fi hajj eléyẹn kò rí bẹ́ẹ̀ lódodo ètò dáa jù òun náà ní kọjá yìí pé èèyàn ò dúró dìgbà tí òòrùn wọ̀ kó tó pa ẹran ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ yìí pé ẹ̀yìn ìgbà tó rùn wọ̀ ní ọjọ́ ọdún bàbá àwọn ọjọ́ yòókù tí ó jẹ́ ọjọ́ ọ̀dúnra ilẹ̀ yẹn bá tó pa ẹran léyà rẹ̀ ẹ̀yìn ìgbà tó rùn wọ̀ ló ti bẹ́ẹ̀ insha allah ẹran léyà náà lọ pa. ìdí ni pé ọ̀rọ̀ ọlọ́run bá wa tó ní lèyẹ̀lùkúrò sọ̀mọ́ ìfì ẹ̀yẹ́mì mẹ́rin wọ́n lè máa máa sì rántí orúkọ ọlọ́run ọba láwọn ọ̀sán èyí tá a mà kò túmọ̀ sí pé wọn ò ní sì rántí orúkọ rẹ̀ lóru lẹ́yìn ìgbà tó òrùn bá ti wọ̀ wọ́n máa sì rántí orúkọ rẹ̀ torí kẹ́ ẹ mọ̀ pé àwọn ọjọ́ yẹn ẹ̀rí pé lẹ́yìn gbogbo orúkọ kan àmọ̀ sí Allahu Akbar Allahu Akbar Allahu Akbar La ilaha illa Allahu الله أكبر ولله الحمد. sísè rántí orúkọ ọlọ́wọ́ báyìí yéésì kíláàsì sọ̀láàtì sọ́ọ̀tì ni ó ti bẹ̀rẹ̀ yéésì parí sí áfù láwọn ọjọ́ yìí gbọ́dọ̀ sọ̀láàtì mọ́kìrìbà àti ìṣáìnà àtúnṣe rántí orúkọ ọlọ́wọ́ bá ń bẹ̀. sòṣùgbọ́n ọlọ́wọ́ bá wa sọ pé fi ayyaami kò sọ pé fi làyáálì dàgọ́lì ibẹ̀ sísè lọ́wọ́ bá wá gbé láwọn ọ̀sán nítorí pé ọ̀sán ọ̀pọ̀ torí ẹ̀ kò túmọ̀ sí pé wọ́n ní ṣèrántí rẹ̀ lóru bí ẹ̀ bá wá pẹran léyà rẹ̀ lóru àbọ̀ pẹran hádìó rẹ̀ lóru ọ̀nà ọ̀bọ̀ gbà eléyìí sì ní sáà mùsùlùmí fi ṣiṣẹ́ lóru kí gbogbo àkókò nínú àwọn ọjọ́ tá a máa dúra nínú rẹ̀ tó bá dúra ń bẹ̀ ẹran léyà náà lọ pa ẹran hádìó lọ pa. tọ́ wọ ẹ̀yẹ́mu náà àwọn ọjọ́ wo làwọn ọjọ́ tá a lè dúra nínú wọn náà rí èèyàn fẹ́ paléyà ọjọ́ wo èèyàn lè tú ẹran léyà rẹ̀ sọ́bà á ti mọ̀ ike àní túran léyà kó tó di jọ ọdún torí tí ọba tọ́ kọ́ pẹran léyà síwájú sọ̀látul Eid níjọ ọdún báwo ló ti ṣe wá pa kó tó di jọ ọdún gan tí ìbá ti fún yẹn kàfẹ́ di ẹran lásán a gbọ́dọ̀ pẹran léyà síwájú ọjọ́ ọdún tí ọba wa jẹ́ pété ọdún ní ọbẹ̀rẹ̀ sákòókò yẹn wọn bẹ lọ́nu láéláé ibi tí ọba rí pa lónìí olùpa lọ́la olùpa lọ́túnla ẹjọ́ mẹ́rin ẹjọ́ márùn ẹjọ́ mẹ́fà inú oṣù yìí oṣù tí ń bọ̀ ẹ̀là wọn ni wà ẹ̀yẹ́ mu náà àwọn ọjọ́ tó ti pé a lè gúnra léyà àti ká pa nínú wọn ní tí ìmáàmù Málíkì táwọn sàlẹ́sà tí wọ́n fi kọ́ àwọn kan tí wọ́n pọ̀ nínú àwọn sàábí àtàwọn tàbíì ó ní pé thalatatu ayyamin ìjọ mẹ́ta ni ńlọ́jọ́ pípẹ́ran léyà èsì máa malik sàlẹ́sà yawmun nahri wa yawmani ba'da ọjọ́ ọdún léyà àtọ́jọ́ méjì lẹ́yìn rẹ̀ àwọn lọ́jọ́ pípẹ́ran léyà lọ́jọ́ imam malik. rahimahullahu ta'ala adékijọ́ mẹ́ta ìjọ léyà àtijọ́ méjì lẹ́yìn rẹ̀ bọ́ọ̀bù àríkwájọ́ àkọ́kọ́ òtí ẹ̀ sì rówó rà gan níjọ́ àkọ́kọ́ kò burúkọ ọ̀rà níjọ́ kejì bọ́ọ̀bù arówó rà níjọ́ kejì kò burúkọ yẹn pa ẹran léyà bóyá ẹgbẹ́ wa kan wá bí alimami Bayhaqi rahimahullah ta'ala fi jáde nínú síra wọn wọn lé anabi sallallahu alayhi wa sallam wọn sọ pé ayyamu at-tashriq ayyamu an-nahr ayyamu at-tashriq ayyamu an-nahr ike ayyamu at-tashriq àwọn ọjọ́ at-tashriq mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá gbogbo ẹ̀ ọjọ́. ìpara ṣùgbọ́n ẹgbàáwọ̀ ọ̀rọ̀ yìí mursal ẹgbàáwọ̀ ọ̀rọ̀ kan ní tó ti pọ̀ lẹ wọn dárúkọ tàbí tọgbà wa látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam alimami nawawi rahimahullahu ta'ala nínú tírà àwọn al-majmu' àwọn tọ́ka sí pé ẹgbàá wa tó ti wá tí wọ́n dárúkọ tàbí níbẹ̀ níbẹ̀ òǹgà bàáyìfà òun náà lẹ́ẹ̀ torí ẹ̀kọ́ sẹ́rì mẹ́ọ̀ lọ́fàá ló fi jẹ́ pé èyí tí ọkàn balẹ̀ sí òní wípé ọjọ́ mẹ́ta péré gẹ́gẹ́ bí Imam Malik rahimahullah ti sọ àwọn náà lọ́jọ́ tá a máa pa ẹran nínú wa ọjọ́ ọdún léyà àti ọjọ́ méjì lẹ́yìn ọdún léyà ọjọ́ ọdún léyà àtijọ́ kejì àtijọ́ kẹta àwọn eléyìí lọ́jọ́ tí ọtọ kíkà pa ẹran nínú wọn lẹ́nu kí n máa sọ yìí pé tí ẹ̀rí tó sọ yìí pé àyè mùsùlùmí ọjọ́ ọ̀dúnra ni tí ó bá fẹsẹ̀ rìn lẹ̀ tí bá di ìgbà tó wá tó fẹsẹ̀ rìn lẹ̀ ibi tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé àyè mùsùlùmí àyè mù akílẹ̀ wa shurbin àyè mù akílẹ̀ wa shurbin nígbà àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún léyà yẹn ìjọ kọkànlá ìjọ kejìlá ìjọ kẹtàlá oṣù tẹlifíjà nígbà àwọn ọjọ́ jíjẹ mímu àti ìrántí ọlọ́run ọba ni wọn. ṣé a lè lo jíjẹ mímu títí ìrántí ọlọ́run yìí fún pé a tún lè túra nínú náà nítorí pé alukọ́wùlù fìlìjẹ́n alukọ́wùlù fi máa yòṣàrí kò wó fi jẹ́ǹsẹ̀ nígbà tá a ti mújọ́ méjì kí ló dé tà ní mújọ́ kẹta tó ẹ̀rí yẹn kò tó láti fi sọ yìí pé ká pa ẹran níjọ́ kẹrìnlá àbí níjọ́ kẹrin ọdún títí jọ́ kẹtàlá oṣù lẹ́fẹ̀jà pàápàá jùlọ ìgbà tó ti pé ẹ̀rí ti wà tọ́dájú gédégbé lórí kíkà pẹran níjọ́ kẹtàlá yẹn ṣùgbọ́n tó ti kíkọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n tá a bá mú lórí pípọ̀ ayé àmùtẹ̀sírì níbi tí àwẹ̀ tí wọ́n ní ká gbà téèyàn bá ráyè gba àwẹ̀ kó tó di pọ́ńsí àràfà fálálà ti di òru pa ẹran tó sì ṣe hajj tẹ̀mẹ́tò àbí kìrán wọ́n gba àfúnpé kọ́ gba àwẹ̀ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti ṣe àyẹ̀mú tẹ̀sírì ajẹ́ pé ìdájọ́ àyẹ̀mú tẹ̀sírì kan jọra wọn tó kò sí tó burú nínú kéèyàn pẹ̀ràn níjọ́ kẹrìnlá nù. bó tilẹ̀ jẹ́ pé àdìsí pọ́nbélé wá láti tọ́ka sí wípé ìjọ kẹtàlá oṣù náà lè pa ẹran mẹ́kọ̀ọ́ fẹsẹ̀ rìn lẹ̀. ìmúta máa wò pé ẹ̀yìn jọra wọn. sì mú wọn jọra wọn méjì tọ́ nínú ẹ̀kẹta náà torí ẹ̀ tó bá fẹ́ pẹ̀ràn léyà tó o bá rí pa níjọ ọdún o lè pa níjọ kejì ọdún o lè pa níjọ kẹta ọdún o ọjọ́ kẹrin ọdún wàhálà yìí tí ìjọ kẹrin bá ti wá kọjá téèyàn rẹ́ran pa ìjọ karùn-ún ìjọ kẹfà ọdún lèèyàn tó rí owó ra ẹran léyà eléyàn sẹ̀ran léyà mọ́ jẹran lásán ni. bá tí èèyàn tó sì lérí kó wọn pa ẹran léyà ẹni tó bá kó sì lérí kó wọn pa ìgbà tó bá tó rówó náà ni pa. torí kò ti sí lọ́ràn yẹn lórí ara rẹ̀ jíjọ́ ọ̀ràn yẹn tó sì jọ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ nísìn kò pa dandan ká gbé àkókò pẹran nìkan náà lọ pa olùgbà tó bá rú yọ pa torí kò ti di wájibun alayhi a sì mọ̀ pé wájib tó bá jọ́ yẹn lórí èèyàn olùgbà tí yẹn bá arágbára rẹ̀ náà ni yọ pa ṣùgbọ́n ẹran léyà kì í ṣe wájib ẹran léyà kì í ṣe wájib torí ẹ̀ náà ti sọ ikú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam yẹ bí tí hadith Anas بن مالك رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم أنا أنقعكم مجمج فأنا لي على دوني تو نزلوا يبان أنا يستيري أنا ابن مالك رضي الله عنه وأسف إمي قالارا أنا مجمع ما منقع لا تتقوتي عن النبي محمد صلى الله عليه وآله وسلم شوفوا أنه حديث تقول لك أبو بكر أتي عمر ويكبر عليها abubakar àti umar wọn ìgbàna léya makhafata an ya'taqida an-nasu wujubaha nítorí káwọn èèyàn má bàa má wọn má bàa gbà kọ́ran yẹn wọn má bàa má lérò kọ́ran yẹn àwọn ìgbàna léya so eléyìí báyìí yóò fi hẹ́ kẹ́bi ti jẹ́ pé ìtọ́jọ́gba ni kẹ́ran léya kì í tọ̀ràn yẹn wọ́n tí wọ́n bá ti lọ́ràn yẹn lórí ara rẹ̀ ìgbà tó bá rówó náà lọ́ pa nítorí kí. ọrùn ló lè bá fúyẹ́ fún wàhálà tó làbọ̀ra rẹ lọ́rùn tó lọ́wọ́ bọ̀ lábọ̀ lọ́rùn. وأفضل أيام النحر أولها ìtọ́lọ́lájú òun ní pé tí ẹ pa ẹran léyà ìjọ àkọ́kọ́ ní kéèyàn pa ìjọ nítorí pé kú ń bẹ tọ́ba kú ẹran ti di táwọn ọmọ jogún àwọn ọmọ sì rí i pé tọ́ka àwọn tẹran ló pé àwọn dá wọn torí fáwọn olè máa pọ ẹran léyà kan bàbá yóò fowó lẹ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́rin tó kó tètè pa lọ́dà torí bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam máa ń ṣe bẹ́ẹ̀ làwọn àrólé rẹ̀ náà máa ń ṣe tó bá fẹ́ pẹran léyà ìjọ ọdún ni wọ́n máa ń pa. wa man fatahu dhabhu في اليوم الأول إلى الزوال فقد قال بعض أهل العلم استحب له أن يصبر إلى ضحى اليوم الثاني ولا نجوا بواتونا نجاتون تجدون في يتاري تبقي دي أكوكو صلاة الظهر أكوا كانين أولو ما صحيح إيه؟ ابن حبيب إنه وفاء مالكية wọ́n sọ pé wọ́n gbé gbà wọ̀rọ̀ wa látọ̀dọ̀ Imam Malik wípé ìjọ da onípítẹ́ ẹ̀ bá ti dúnra tóorùn bá fi yẹ̀ tàrí ẹ ṣe sùúrù títí di ẹ̀yìn ìgbà tóorùn bá yọ lọ́la tó gbéra òkè àkókò tó hà ìníkẹ́ tó pa ìníkítẹ́ ẹ̀ bá ti pẹran léyà níjọ ọdún tó fi di àkókò òfófò àjẹpẹ́ ẹ sùúrù dọ̀la ẹ sùúrù dọ̀la ìgbà wo lẹ́wàá pa lọ́la. lẹ́yìn tó ń bá yọ tó gbéra sókè díẹ̀ ìgbà náà lẹ́tọ̀ pa. apá kan nínú wọn sọ pé rárá ẹ lè pa ìtọ́jú àjùníkẹ́ pa lọ́jọ́ ọdún yẹn lópin ìgbà tó ràn ọ̀bá ti wọ̀ ẹ bá wulẹ̀ tó dọ̀là kò sí tàbí ṣùgbọ́n pa lọ́jọ́ ọdún ló pé jù ẹ má tó kó tó di pé òòrùn yẹ tàrí àbí lẹ́yìn ìgbà tó òòrùn yẹ tàrí tá a lè pín ẹran yẹn lọ́jọ́ yẹn táwọn ẹ̀sà abẹ́ pín fún tàbí ká sórọ̀ táwọn ọgbà dẹ́gùn títí tí ìdọ́là ìjọba wọ̀ wọ́n lọ mọ̀ kó ti pa ṣùgbọ́n the earlier the better ìbá ti tẹ̀ lọ́dáàjù àwọn ẹ̀sẹ̀ bùn ó kàn máa jẹ kojú wọn lórí ẹnu wọn ò ní kàn nítorí tẹ bá ti báyẹn ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tẹ́ẹ̀bù àwọn ò ní ẹran tí wọ́n jẹ jọ tẹ́jú wọn mọ̀ pọ̀dún bẹ̀ ẹ má ti tẹ̀sí ó dọ̀la. bàbá wa wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa nǹkan míì nígbà tá a ti máa kúkú sí àmọ́ du ẹran léyà wa wọ́n ní wàlá yorùbá ṣe ìhùnmínà ọ̀hìyà kọ̀tọ́kàtà kankan kọ̀tọ́kàtà kankan nínú ẹran léyà ọ̀rọ̀ nípa títa kankan nínú ẹran léyà bí ó ti ṣe tọ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ rí nípa ẹran hajj bẹ́ẹ̀ náà ló rí nípa ẹran tá a pa fún àkíkà àgbọ̀dọ̀ ta kankan nù ẹ̀ àgbọ̀dọ̀ ta kankan nínú rẹ̀ wọ́n wá ní wàlá yorùbá wọ́n sọ pé wàlá yẹ̀bí o nítorí kó lè bá a kárí èèyàn púpọ̀ ẹni tó du ẹran léyà fúnra ara rẹ̀ tó fowó rẹ̀ rà kò gbọdọ̀ ta kankan nù ẹ̀ ẹlòmíì tí èsì sùn ló fowó rẹ̀ rà òun náà gbọdọ̀ mú kankan tà nínú ẹ̀ bóyá ẹni tá a fi ṣe sàrà fún abẹ́ni tá a bùn lẹ́bùn rẹ̀ abẹ́ni tó jogún rẹ̀ lẹ́yìn tí bàbá pẹ́ ẹran sani bàbá kú ẹ gbọdọ̀ ta nígbà tó pé ẹran léyà ni tọ jildun awọ ni o wàlá ghayru o àbí nǹkan mi ẹ gbọ́dọ̀ dà kankan nkìtọ nígbà tá a ti kún tá a ti yọ awọ sọ́tọ̀ kí ló burú nínú kátàwọ rẹ ó burú ẹ gbọ́dọ̀ dà ẹ gbọ́dọ̀ dà kankan nínú ẹran iléyà tọ ẹ bá wá ní ta nǹkan kan lọ ẹ tẹ́lẹ̀ fi nǹkan kan nínú rẹ̀ kẹbi sowó iṣẹ́ bẹ́ẹ̀ ni dọ́ba bá yín ta yẹn rẹ̀ rárá o ẹ ti ta náà ẹ gbọ́dọ̀ fi sowó iṣẹ́ rẹ̀ kẹ́gbó iṣẹ́ rẹ̀ tẹ bá fẹ́ gùn lẹ́rìn ẹ lè gùn o náà gbọ́dọ̀ dín kankan mẹ́ o tẹ̀wọ̀n pọ̀pọ̀lọpọ̀ abáni ta yẹn ran o lè lọ́pọ̀lọpọ̀ wọn pẹ̀lú tí bá ní kí ọ abáyín ta yẹn àgbò yóò sì máa bí ẹsẹ̀ sí bẹ́yà ìlàrin ghana mọ̀tò nínú gbogbo oríkì kọ̀ọ̀kan yóò máa mékiri kọ̀ọ̀kan wọ́n ti ẹlòmíì perfect nínú olè jíjà ọmọ bí ẹsẹ̀ máa kó bí ẹsẹ̀ máa kó bí ẹsẹ̀ máa kó àá ó làgbo èyí tí wàá rí tiẹ̀ lẹ́gbẹ̀ta mẹ́ta lọ́lọ́dà fún tó fi ẹ̀yà wọn lẹ́nu ẹ̀yìn ìgbà táwọn pa táwọn kún tẹ́ tó hàn sáwọn pété mẹ́ta lónìí ẹsẹ̀ kẹrin ti sọ̀rọ̀ subhanallah ẹẹrí ọ̀pọ̀lọpọ̀ nínú àti ìsàjọyọ̀ yẹn yẹn máa ra màálù báwọn fẹ́ẹ́ ṣe ìyàwó lápèjúwe yàtọ̀ fẹ́ẹ́ ti lọpa màálù kó fẹ́ẹ́ sokú o tí ń tanra rẹ jẹ ẹni tó fẹ́ẹ́ ṣe náà tó lọ jẹ kété màálù dáńbẹ ọ wọn mọ alẹ ká wọn máa ń yan ẹlẹ́bẹ̀ nu fámìlì ẹ̀ dàpọ̀ ẹ̀ bá bẹ̀ wọ́n abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ o torí pé àdúrà rẹ̀ tẹ́lẹ̀ náà ni pé bẹ́ẹ̀ jẹ́ tètè mi wúrúwúrú yọ wà lọ gbà àwọn èlùbọ́ gbà àwọn màálù ó tún gbà àwọn ata níjọ́ ìkàkọ̀ ní wọ́ọ̀dì àwọn ẹ̀ máa gbọ́ka wa ẹ̀ máa gbẹ́ran wa àwọn yẹn bẹ́ẹ̀ bì torí ti ó ti ó ti target business ni o ti target fáwọn ọ̀pá ju owó màálù lọ ọlọ́run wa mú òkúta wá tó àwọn èèyàn jẹun ó sì máa dìde ọlọ́run forí sí ọlọ́run fálùbáríkà sí kálukú túlẹ̀ kò ní ṣe fàsẹ́yìn kí a ẹ sanwó jẹ ẹ ń tà ní. gbogbo eléyìí báyìí ẹ rí i pé ló máa ń ṣẹlẹ̀ tí o bá fẹ́ràn ká la wàhálà bọ̀rọ̀ ẹni lọ́rùn pàápàá bí àjọyọ̀ pé ah, ọmọ tó ṣe jọ́nà ni wọ́n ti títì ni rẹ́kọ̀dù yẹn bẹ̀ lẹ̀ wọ́n ti ó ń gbèsè wọn mọ àlèká torí di eléyìí sẹ́mánú kọ́ máa pa màálù kó afẹ́ sí àwọn lápẹ́jùwe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa wọ́n pa màálù yẹn ẹlòmíì ò nípa ẹ̀ ọlọ́run kọ́nà àwọn tó máa sọ pé ah kọ́dà ó ń sin wọn lọ sẹ́ńbẹ́ lónìí kan ni ó lè di odidi ghana mọ̀ kó o lè jí kó nínú ẹran tí ń bá wọn yẹn wọ́n sì ní ah, wọ́n yàwọ́ tẹ́lẹ̀ pé ọwọ́ tí ó fi máa ṣe neat neat ní olè burúkú ó ti máa láńdé sí ojújọ́ mẹ́ta. subhanallah ẹ dàkún ó lè yóò ṣe jẹ irú ẹran bẹ́ẹ̀ tí ó dùn lẹ́nu rẹ̀ a'udhu billah ìjẹkújẹ haram tòkápá yọ lọ ìjọ ẹgbẹ́ ọ̀jẹ̀ ló padà já sí pẹ́ yóò tún wá sẹ́kù lọ́rùn tó bá di lọ́la òkè yàrá ó ti tún gbowó sẹ́ẹ̀rẹ̀ kan kò lè burúkú torí di eléyìí tó bá ti wá rí fáwọn tó mọ̀ nípa ẹran tí ó tó àti yóò bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò fi sẹ́yìn kọ̀dájú fún wọn ṣe ẹ tún abẹ ẹ mọ̀ pé à kọ sáyè àtijọ́ àlè ni sáyè àtijọ́ àlè bá wà yóò ṣe ìtẹ́rí fáwọn tó ń fẹ́ irú àwọn jàǹbá bẹ́ẹ̀ níyàwó haramu wọn máa gbé wálé fún wọn o haramu irú ìtọ́kọ̀ rẹ bá wọn ṣiṣẹ́ alọ́ bá wọn ta yẹn rán máa bí léèrè ń bọ̀lá ti rẹ́ yìí tó bá yẹ pé lé oníyàwó ló ti di ẹranko haramu ní kẹ́ ẹ jẹ́ tó bá yẹ pé lé olókùn kọ́ ẹran gan tí wọ́n pa kọ̀tọ́ fún ọ pa kó wọ́n tún wá di kó wá fún ọ nú ẹ̀ tọ̀ tàbí pé èèyàn ní yé jẹrú ẹ̀ títí èèyàn gẹ̀gẹ̀ lọ́rùn àwọn olùbílẹ̀ torí de eléyìí báyìí. kọtọ kata kankan nínú ẹran léya wa àwọn kan wá kóra wọn jọ wọn á ní àwọn awọ àwọn ẹran tẹ pa tó gbogbo awọ kọ̀ọ̀kan àwọn ọmọ ara wọn wọn ta o ẹkọ jáde fáwọn awọ ẹran kódà ọ̀rá rẹ gbọ́dọ̀ ta anything nínú ẹran yín ẹ ta ẹ yà ni tẹ́lẹ̀ ìjẹun ti jẹ́ mẹ́rin àgbọ̀dọ̀ ta kankan lẹ̀. afáwọn sọ fún wa báwo láti ṣe máa dúnra afẹ́ dúnra léyà abẹ́ràn mi wọ́n ní wọ́n ti wọ́n jẹ́ òun ẹ̀rẹ̀bì ẹ̀hẹ́tù fẹ́lẹ̀ ọ̀ṣẹ́yẹ̀tì ọ̀rẹ́ ìrì ha ẹ̀ńdà dẹ́pẹ́ ilẹ̀ kìlá. wọ́n ní a àdójú ẹran tá a fẹ́ dúnbú bọ́yá ẹran léyà abẹ́ràn mi. lásìkò tá a fẹ́ dúró rẹ̀ gángan náà dojú rẹ̀ kọ àlùkébìlà ibù dojú kọ àwọn mùsùlùmí nígbà tí wọ́n bá kírun ibẹ̀ lápọ̀jù ara yìí subhanallah ẹ̀sìn wa dáa pọ̀ ẹ dojú ẹran kọ ibùdójú kọ àwọn mùsùlùmí láti máa kírun sílẹ̀ lẹ́nìkan sọ pé ẹni tó bá yẹ nìkan kírun kí la fẹ́ fi mímọ́ àlùkíbílà sí à níta fi mímọ́ àlùkíbílà sí pọ̀ inú rẹ̀ ló tún gbọ́ yẹn títọ́ bá fẹ́ dúnbó ẹran á sì kíni rẹ̀ sí al eléyìí ọjọ́ tí súnà mú wa ẹnu àwọn olùmọ̀síkò lórí ti bẹ́ẹ̀. Ibn al-Mundhir rahimahullah nínú tírà àwọn al wọ́n sàlàyé pé bẹ́ẹ̀ ẹnu àwọn olùmọ̀kò lórí istihbab kíká dojú ẹran tá a fẹ́ dúnbú fọ àlùkìlà. ṣùgbọ́n tó bá yẹ pé ìdíwọ́ kan ló mú yàn má dojú rẹ̀ fọ àlùkìlà ńgbà tá a fẹ́ dúnbú rẹ̀ bóyá ìdá wa há gan débi bá a lè dojú rẹ̀ fọ àlùkìlà. àbá àti ẹ̀dáàbò làlùkìlà mọ̀ ń gbà náà àbá àgbàgbé òṣèlú tó burú àti ẹran yẹn tó bá dúnbú rẹ̀. tọ́ba máa ma fi ilẹ̀ tó mama máa máa dojú ẹranko bomi tí sàlùkìbìlà tó sì tu pẹ̀lú orúkọ ọlọ́run ọba wa Ibn al-Qasim nínú amalekí ọ ní kò burú pàtó jẹ tó bá ti jẹ kó mùsùlùmí lójú rẹ. gẹ́gẹ́ bí olóṣèdédé kéèyàn fọwọ́ sí túra ọwọ́ ọ̀tún rẹ̀ ṣiṣẹ́ o ọwọ́ afọwọ́ sí kó fi dúnbò ẹran ó sì dárúkọ ọlọ́run ọba àti kò burú àjẹ. a sì ń fẹ́ ike ńgbà tẹ́ bá dúnbó ẹran tẹ́ dojú rẹ̀ pa alùkébìlà yẹn kẹ́ ẹ fẹ́ gbé àlàáfíà rẹ̀ lélẹ̀ ẹgbẹ́ òsì lẹ́fi lélẹ̀ kí sẹ́gbẹ́ ọ̀tún ẹran tẹ́ bá fẹ́ dúnbó ẹgbẹ́ òsì rẹ̀ lẹ́fi lélẹ̀ kí sẹ́gbẹ́ ọ̀tún ẹ̀yà fi tí ọba rọrùn tí ọba rọrùn láti ibi màálù ni ẹgbẹ́ ọ̀tún ló fi lélẹ̀ ẹ ṣe ṣe ṣe òsì kọ́ sáti lójú rẹ̀ pàkíbìlà kẹ̀kẹ́ tó ń bọ̀ ẹ̀. eléyìí lè di pàǹpà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe pé ẹgbẹ́ ọ̀tún láfi lélẹ̀ ẹgbẹ́ ọ̀tún láfi lélẹ̀ ẹgbẹ́ ọ̀tún láfi lélẹ̀ kí sẹ́gbẹ́ ọ̀tún wọn ayú ẹ̀sẹ̀ síra wọn ọ̀bẹ ti bẹ lọ́wọ́ lásìkò tán fẹ́ dúnbọ ẹran yóò máa bọ̀ bẹ ṣàpèjúwe pé kì í sẹ́gbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì ni títí táṣe dání egbò ọ̀bẹ lọ́wọ́ rẹ̀ sí egbò ẹni ẹlẹ́ni ń kùn. ṣé ìgbà tá a bá dúnbọ ẹran lọ́yẹ ká kọ́ mọ̀ ẹ̀ nù erikutẹ àbá kọ́ mọ̀ nípa bá ti ti fẹ́ ṣe nǹkan sákòókò rẹ fi tó o ṣe é ṣe tọ́jà kìí tó ń bá ti ń fọ̀ bẹ́ẹ̀ ṣàpèjúwe pé àníkè ṣe báwọn lòun náà máa ké bẹ́ẹ̀ ni ah ẹ bá ti kọ́ akọ̀ bẹ́ẹ̀ bọ́rẹ́ ní àwọn òbílẹ̀ torí délé ẹgbẹ́ wo la fi lélẹ̀ náà rí ẹgbẹ́ òsì ẹnìkan á ní á ah! ṣebí nínú Islam ọ̀tún ọ̀tún náà ni ah! ẹgbẹ́ òsì ló fi lélẹ̀ ẹgbẹ́ òsì ló fi lélẹ̀ fẹ́ràn tọ́fẹ́ tó ń bú àwọn á ní gẹ́sẹ̀ wa lé lọ́rùn o àwọn á ní fẹsẹ̀ wa lé lọ́rùn tòṣùgbọ́n apá kan náà olùmọ̀sọ ìgbésẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam nígbà tó fẹ́ dùn náà gbẹ̀sẹ̀ wọn lé lọ́rùn wọn nígbà wọ ọ̀rọ̀ yẹn kò fẹsẹ̀ rìn lẹ̀ tó bá sì fẹsẹ̀ rìn lẹ̀ wọn ni ah, bóyá ànábì nìkan ló lè ṣe báyẹn kò sọ́sẹ́ lómi. àlọ́kùn làhálì ṣẹ́gbà ọ̀rọ̀ yẹn وليقل الذابح عند الذبح بسم الله والله أكبر كان جو دونا صاني بعدها بعد دونا بسم الله والله أكبر بين النبي ومحمد صلى الله عليه وآله وسلم وي نوازني كما وي نقول بعدها بعد دونا اللي ناس لهم يا سي بسم الله يا ورايا لهم Allahu akbar kò wí òun súnà kọ́ dárúkọ ọlọ́run nígbà tó bá tún bu ẹran ọ̀ràn yẹn ni àmọ́ kọ́ sọ Allahu akbar pẹ̀lú rẹ̀ súnà nàbì sallallahu alaihi wasallam. tí ẹ bá sọ pé bísímìláì lásán kò burú àjẹrán yẹn nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní taqulu mimma dhukira ismullahi alayhi gbogbo ẹran tí wọ́n ti dárúkọ ọlọ́run ọba sí nígbà tí wọ́n dùnkù rẹ̀ jẹ́ wọ́n bá dárúkọ ọlọ́run ọba sí nígbà tí wọ́n dùnkù rẹ̀ kẹjẹ́ eléyìí lọ́fà ló ti jẹ́ pé ìsọ àwọn alápàtà tó ń pẹran nílùú kọ̀ọ̀kan ọyẹ kọjá kí wọ́n wá mà nípa ẹ̀sìn èyí sí pé kọjá pọ̀bẹ lásán àtàdá àtẹ̀jẹ́ màá fi pọ̀bẹ lásán lẹ̀ dààmú fún torí pé tí ọba fi lè lọ mẹ́hẹ̀ẹ́ lágbọ̀n ọ̀dọ́ yín ọ̀dájú pé màá fún àwọn èèyàn jẹ̀kújẹ ọ̀dájú yìí pé ìtọ́lọ̀ ọ̀bọ̀ fẹ́ káwọn èèyàn jẹ kó lè tọwọ́ ẹyin bọ́ sí wọn lẹ́nu kọ́lọ̀ ọ̀bọ̀ ọmọ ti wá bẹ́ẹ̀. torí ẹ̀ eléyìí wọ́n fẹ́ ká nímà nípa ẹ̀sìn wa dáadáa. àwọn kọ́ ni pé ọ̀tọ́ kí mùsùlùmí ọgbà wípé kí ẹni tí èsè mùsùlùmí kọ́mọ kópa nínú ẹran dúdú ní ọjà bí tí wọ́n ti ń dúnra fáwọn aráàlú. ẹni tí èsè mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ mú kó n fẹ́ dúnra ṣe sùúrù ńgbà bá ti tán kọ́ wá gba tiẹ̀ ńgbà jẹ́ pé wọ́n máa ra ẹran bẹ́ẹ̀ ni ńgbà bá ti tán ó jẹ́ pé ìlàrin màálù ló fẹ́ rà ìdajì rẹ̀ ló fẹ́ rà nígbà tẹ́ ẹ bá dúnbù rẹ̀ tán kọ́ wá gbèsè ọ̀bà rà àkọ́kọ́ nù nítorí pé tí kèfèrí máa ń dúnra ń bẹ̀ tí mùsùlùmí ń dúnra ń bẹ̀ a lè tara rẹ̀ ṣe ìdájọ́ pé kẹ́nìkan kọ́ ọmọ jẹranjọ́ náà tọ́ba ṣẹlẹ̀ kékeré fèrè náà túra mùsùlùmí túra ẹ má jẹ ẹran torí pé kò yé wa ìwọ mùsùlùmí dú yàtọ̀ sí ti kèfèrí dú láti sì mọ̀ pé kèfèrí wọn ìdá ọkọ̀ ọlọ́nkún tó dùn bọ̀ ẹran. tàbí tó bá jẹ́ nọ̀sùránì àbí yahudi tó sì dárúkọ ọlọ́nkún tó dùn bọ̀ ẹran. tọ́da kọ ọlọ́run nítorí pé tọ́lọ́wọ́n bá ń sọ fún wa nínú alukur'an ó yéye ké fakulu mimma dukira sumullahi ẹ máa jẹ nínú tí wọ́n dákọ̀ ọlọ́run ọba sí tí wọ́n bá dárúkọ ọlọ́run ọba sí tó bá pé lórúkọ jésù àníjẹ o kátó wá pé tó bá sọ pé lórúkọ èṣù àníjẹ tó eléyìí jẹ àkọ́kọ́ kejì tí wọ́n bá máa dúnran lórúkọ nǹkan bí ìtẹ́yàtọ̀ sọ́lọ̀ láyè kan kọ̀tọ́ kí mùsùlùmí ó dúnran níbẹ̀ lórúkọ lọ gbogbo àyè ibi tí wọ́n máa ti dúró ẹran lórúkọ jésù mùsùlùmí àgbọ̀dọ̀ tú ẹran bẹ́ẹ̀ lórúkọ lọ haram kọ́dà kó ti pé bísímìláì ni wọ́n sọ ọ́ àgbọ̀dọ̀ tú lù rẹ̀ bẹ́ẹ̀. sákìnà kẹta ibi tí wọ́n máa ti túnbù ẹran tó lọ́n ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ mùsùlùmí àgbọ̀dọ̀ túnbù ẹran tó lọ́n ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ bí kọ́jà pé àwọn alápatà ẹlẹ́dẹ̀ náà bẹ́ẹ̀ lù a'udhu billah àwọn jẹkújẹ tí wọ́n á ń zàpàtà ẹlẹ́dẹ̀ nìkan náà á ń zàpàtà màálù bẹ́ẹ̀ àà a'udhu billah lẹ́yìn náà sàkíyèsí rẹ o wọ́n lè fi ẹ̀gbẹ́ ẹran ẹ̀fẹ̀gbẹ́ rẹ̀ àlàáfíà ẹ̀fì lélẹ̀ wọ́n tún wá sọ yìí pé ẹ̀ dárúkọ ọlọ́run pé kíni bismillah wallahu akbar sílẹ̀ yìí ṣèṣe tó bá gbé ẹ́ńjìnì lẹ́fẹ̀ fi pa kò ṣèṣe nítorí pé ẹ́ńjìnì kì í ṣèyàn ẹ́ńjìnì ò sí ní bismillah àkàtì ọ̀sán kò sì ní aláwọ̀ àpò àtàbí ọ̀sán wọ́n ní wọ́n ti hàn sí lára wọ́n ti kọ́ sí lára kọ̀ọ̀rán àníkọ́ sọ. wọ́n wá ké sínú kásẹ̀tì bisimilahi allahu akbar bisimilahi wallahu akbar kọ̀ọ̀rán èèyàn ìní oṣù gbọ ẹ̀rẹ̀ dájì. ìdúró tí ìjọba bá lọ sí ẹ́ńjìnì kan ike ẹ́ńjìnì tí wọ́n mọ̀ pẹ̀rẹ̀ kíákíá ẹ̀sà ti fọrùn rẹ̀ síbẹ̀ yóò gé dànù ẹgbẹ́ bẹ́ẹ̀ yóò fi òlù yóò fi lú lórí yóò kú dànù tó ìjọba ń ṣe lóyìnbó tó ṣe é ṣe kí ìjọba kan náà ṣe fẹ́yìn náà bìkan ẹ gbọ́dọ̀ gbá o ẹ má fún àwọn èèyàn jẹ kú jẹjẹ o ẹ gbọ́dọ̀ fi ẹ́ńjìnì du ẹran fẹ́ni bọ́dì tó bá ti dájú pé ẹ́ńjìnì lẹ́ fi dúró ẹran ẹ̀ kò ní jẹ ẹnu ká máa jẹ bẹ́síkẹ́ wa ni àbí ká sì máa jẹja ẹ̀yẹ máa jẹ ẹran tẹ̀ jẹ jẹ kú kẹ́ máa kú ní. tó bá fi ẹ́ńjìnì du ẹran gbọ́dọ̀ jẹ bákan náà wọ́n máa lé àwọn ẹran kan tí ó jẹ ni táwọn ẹran bá ti dórí wọn àbẹ electric shock wọn fi pa wọn gbogbo wọn pẹ̀lẹ́ kan náà tó eléyìí náà àgbọ́dọ̀ jẹ o tòtẹ́ wọn ti máa ń pọ̀ pọ̀lọpọ̀ adìẹ mr big tàbí òye wa the kingdom of chicken àwọn jẹkújẹ ká mójútó ra wa tó irú àwọn eléyẹn torí tó máa kó wọn sórí engine yẹn tó máa tẹ̀yìn náà yóò báyìí gbogbo àwọn adìẹ wọn yọ ni islam ọgbà bẹ́ẹ̀ ọgbà bẹ́ẹ̀ ẹran tẹ́ bá dúnbú lọ́nà islam ní islam gbà kẹjẹ ẹ̀rí kó dúnbú ẹran kẹjọ jáde yìí ní ma sọ ẹran di dúdú yóò sì sọ di halal sàmà gbogbo ẹ à ń kánjú ni ẹran ìta bẹ́ẹ̀ dúpọ̀ bàbá àpọ̀ ojú wo lẹ́ ń kán tálùkì yá ma ti dé ọfẹ́ máa kó yín lọ ni tùtàbá wa dúró déédéé jẹ̀ wàláhì tá a fẹ́ àrẹ ní ti gbogbo kìnnì kan tọ́kì kìnnì kan ara adìẹ kan ń bu wá fún iná síbi kan abẹ́rẹ́ rí nǹkan mẹ́ta àwọn ọmọ béèrè tí sáà lè jẹ àlè jẹ nígbà àbábá ṣe tù wọn ni ẹ sibana bisimilá sọlá sọ pé wọn wọn ẹran kan wọn ọmọ bẹ́ẹ̀ ṣe ni wọn ní kó sọ bisimilá bíi ṣe léyìn kọ amọ̀kọ́dọ̀ kẹfẹ́rí lé léyìn tiwa ẹsùn kí kẹfẹ́rí yẹn dá kọ́ lọ́n torí àlè jẹ tòtò báyìí nípa bá àwa lè ṣe lófin àwọn ẹni tí wọ́n mọ̀ pé ẹran wá fún wa á gbé délégéètì dìde yọ lọ bá wọn lórílẹ̀‐èdè wọn ìgbésọ̀ á nídìí ẹran yẹn afẹ́ máa rà ṣùgbọ́n kọ̀ǹdíṣọ̀n wa ni pé bẹ́ẹ̀ sì máa pa ni ṣé bó wojú wa làwọn fẹ́ gbà wọ́n gbọ́dọ̀ comply tó bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá ti ṣe òfin ni bẹ́ẹ̀ ti túmbù rẹ̀ tí ọba jẹ́ bẹ́ẹ̀ ọkàn ọgbọ́dọ̀ wọlúwa tí wọ́n sì ní aṣojú mẹ́yẹn ti ń sọ lẹ́gbẹ̀ẹ́ fún ọba ti síbẹ̀ kò ní wá. tó bẹ́ẹ̀ náà lọ́ọ́ ẹ̀ka àánú sí nítorí pé nàìjíríà tẹ́rí ọjà tó kóbi gan ni nàìjíríà lásán ọbẹ̀ tó ọbẹ̀ tó bíi ọgbọ̀n countries láfíríkà yìí níbi yẹn ti pọ̀ ń bẹ̀ tó ọjà tó tóbi jù ní even lágbàlá yìí nínú ọjà tó tóbi jù ní nàìjíríà wa tòtò bá jẹ́ kí àwọn ẹni tí ń import ọjà tí wọ́n ń import ẹ̀wọ̀n nulẹ̀ wọ́n bá gbẹ́sìn yìí subhanallah ntọ́ da tọ́ mọ́ làwọn èèyàn bá máa jẹ bí mo ṣe fẹ́ bí mo ṣe fẹ́ bí mo ṣe fẹ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ nira ẹni tó fẹ́ gbowó rẹ yóò keep to your condition sàmì wà tó bá ti mọ̀ ike ẹ̀ lófin kan ẹ̀ nílànà kẹtẹ́ ń tẹ̀lé wọn kàn mọ́ kójẹkújẹ wá fáwọn èèyàn jẹ ni wọn a máa rántí gbogbo wa pé mùsùlùmí ni wà ó ìwé ṣe kèfèrí o kèfèrí aslan lẹ́sẹ̀ bá adàl kófìrí bẹ́ẹ̀ kọ̀sẹ́sẹ̀ kan lẹ́yìn kọjá kèfèrí gbogbo ẹ̀ jíjẹ náà ni jíjẹ náà ni fún kèfèrí gbogbo ń dọ́bà sáti rí kó sáti dá sọ̀rọ̀ ṣùgbọ́n mùsùlùmí oní ọmọ òwúfẹ́ ìwò ìbò lélẹ̀ jẹ́ bó wọn pa bó wọn ṣe kíní subhanallah torí délé tó bá yẹ lẹ́ja wọ́n máa pẹ́ja wá fún ọ láti bòmíì ṣe eléyìí ju àlàbẹ̀ àtúkú àdáyé rẹ̀ lọ́sílẹ̀ tó asòkè بسم الله ثالث بسم الله الرحمن الرحيم أه, آه، قولي ní بسم الله الرحمن وإذا زاد الذابح على التسمية والتكبير في ذبح الأضحية أو الهدي أو النصف أو العقيقة ربنا تقبل منا فلا بأس بذلك tó bá ti kí wọ́n tó fẹ́ du ẹran léyà àbí ẹran hajj àbí ẹran ipò ọ̀daràn kan nínú fẹ́ hajj àbí ẹran àkíkọ̀ tọmọtò bí tọba sọ ike bisimilá wàlláhu akbar rabbana taqabbal minna ike mo fẹ́ dúró rẹ̀ lórúkọ ọlọ́run ọlọ́run ọba ló tóbi jù ọwọ́ sọ ike wọ́ọ́lọ́ balẹ̀ sìn lọ́wọ́ wa kò burú tọba sọ pé rọ̀bànà taqabbal minna wọn ni kò burú àmọ́ tọba sọ bí sinmi àwọn akọrọ bí tó. ومن نسي التسمية في ذبح أضحيته أو غيرها فإنها تؤكل tẹ́yìn bá gbàgbé láti darúkọ ọlọ́run tó fi jẹ́ mùsùlùmí ìgbàgbé sí láti darúkọ ọlọ́run gbà tó ju ẹran lé ara rẹ̀ abẹ́ràn míì inṣàlá àjẹ tó bá ti jẹ́ pé mùsùlùmí. ìgbà tó fi gbígbàgbé ni ẹ mọ̀ gbígbàgbé sẹ́ni tó ju agbára rẹ̀ lọ. tí ọba ti màámà maa fi dídárúkọ náà ọba sílẹ̀ kò burú àjẹ́. فإن تعمد فإن تعمد ترك التس... فإن تعمد ترك التسمية لم تؤكل طبعا ما في بسم الله ويوي سلة تو في دنبو أنا يعني جو eléyìí. وكذلك عند إرسال الجو... عند إرسال الجوارح bẹ́ẹ̀ tí yẹn bá fẹ́ fi ajá ránṣẹ́ sí ẹranko gbẹ tí yẹn fẹ́ dẹdẹ àbí èèyàn fẹ́ fi àṣà ránṣẹ́ sí ẹranko gbẹ tí yẹn fẹ́ dẹdẹ tó bá tó kú bisimilahi wàlláhu akbar tó fi sọ ajá sílẹ̀ tájá sí lọ pa wá tó jẹ́ kó kù rẹ̀ ló gbé wá àjẹ́ ọsọ bisimilahi allahu akbar nígbà tó sọ àtàtìlẹ àtàtìlọ gbókù rẹ wá àjẹ. bákan náà tó bá ń ṣe pé ọfà lọ́ba ta tó sì dárúkọ ọlọ́wọ́n bá wa síwájú kó tó ta ọfà yìí tí ọfà sì bá ẹranko yìí tẹ́ pé òkú rẹ̀ lọ lọ gbé ọ̀ọ́bá láàyè kòkòrò àjẹ ṣùgbọ́n gbogbo àwọn ẹranko wọ̀nyẹn tó bá gbé ajá mu wá fún ọ láàyè àtàgbé wá fún ọ láàyè ètò ọ̀tá lọ́fà ọlọ́ba láàyè kọ̀tọ́kàjẹ kankan nínú wọn síwájú kó tó dùnbù rẹ̀ ó dùnbù wọn pé bisimilá wàlláhu akbar ìgbà náà ni ó tún tọ́ pé kájẹ síbẹ̀ ni àwọn ọdẹ tí wọ́n ń pẹran kó gbé wá fáwọn èèyàn máa ṣe kọ̀dájú kọ̀dájú ìdí tí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdẹ tẹ́ rí ìrún èsè mùsùlùmí àwọn ọdẹ tí ń dẹ tí ń dẹgbẹ àwọn ẹsẹ mùsùlùmí kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wọn kàn lè máa jókòó mùsùlùmí gà mí ìdí ni pé majority àwọn ọdẹ tí ọba jẹ gbogbo wọn illa man rahim Allah ni wọ́n bọ ògún ìgbàgbọ́ wọn sì ni pé ògún ni ó jẹ káwọn ó rí igbó dẹ ògún náà ni ó sì máa wọlé dé àwọn káwọn ò sẹ̀wọ̀n kọ́sẹ̀ bọ̀ làwọn eléyìí wọ́n ṣe mùsùlùmí táwọn náà wà pé ẹran tọmọ ajẹ tọmọ ajá tó ń lé olóúnjẹ pé ẹran kò ẹran ìpẹ́ ni ẹ bá mú ẹran ìpẹ́ bá wo ìdí kékeré pa mọ̀tò àti wọ fúnra ara rẹ lọ dẹ́dẹ́ tó ti dárúkọ ọlọ́run má hábà kò burú àmì ìdáhùn eléyìí ń pa mẹ́jẹ o mẹ́jẹjẹ jẹ kú jẹ torí délé ẹnìkan wá sí bíi rè ó ní ọ̀dà tíyẹn bá wà dé tàkúté ńkọ tó tó ká sọ pé bisimilahi wàlláhu akbar nígbà tá a bá dé tàkúté láti sọ ẹranko ti ẹ̀ sọ ní jíjẹ tá a bá bà ló rárá o tá a bá dé tàkúté tá a sọ bisimilahi wàlláhu akbar kọ̀ọ̀rán tá a bá jẹ́ pé nígbà tá a wá bá ẹranko òkú rẹ̀ la òkú pété ní àgbọ̀dọ̀ jẹ́ torí tàkúté yàtọ̀ sí ọ̀pá ó yàtọ̀ sí bàn tó bá ta ẹranko níbàn ó sì yàtọ̀ sí kó fẹ́ ẹranko kọ́ran ẹranko tó fẹ́ fi tẹ́tẹ́ tẹ́ ẹranko tó fẹ́ pa tó bá gbé bàn lóyìn ọ̀fà lọ dá ẹranko bíi ajá àbáṣà lọ rántí tó fi tẹ́tẹ́ rẹ̀ tó bá tó bisimilayi wallahu akbar tí ẹranko yẹn sì kú látàrí ìgbà tó látàrí ọfà tó ta látàrí ẹranko tó lọ́bọ̀ dẹ́dẹ́ rẹ̀ kò burú ká jẹ. ṣùgbọ́n èyí tó ṣe yí pé tàkúté ló mu kò sì bá láàyè ó ti kú sẹ́nu tàkúté ànìjẹ lábẹ́ òfin ọlọ́run bá wa. ọlọ́run bá ní fakulu mimma amsakna alaykum wadhkuru ismallahi alayhi ẹ máa jẹ nínú tí àwọn ẹranko tẹ̀ fi ń dẹ̀gbẹ́ tí wọ́n bá mú fún yín wọ́n mú fún yín wọ́n mú fúnra wọn nínú àwọn mẹ́tẹ̀ẹ̀mú tó di ẹranko tá a fẹ́ fi dẹ̀gbẹ́ nù láti tírénì rẹ̀ yóò ti gba tírénì yóò mú fólówó rẹ̀ ni kò mú fúnra rẹ̀ nígbà tó bá sì mú fólówó rẹ̀ ìgbà tẹ́ bá ràn án títí kọ́ wa ẹ̀dá rúkọ lọ́wọ́ bá ti ti kúrò sọ́mọ́ ẹ̀dá rúkọ lọ́wọ́ nígbà tí wọ́n lọ. ولا يباع من الأضحية والعقيقة والنسك لحم ولا جلد ولا ورق أفاتك بعد سيدي في آلان إنسان كانين ورانليا وتوكا تانك كانين ورانليا وتوكا تانك كانين وران عقيقة وتوكا تانك كانين وران تانا نيبا تانسي حاج يا تانا كان أوكا يانا لازم في تانا ري آه ودو تايرا يانا يون ẹran ara rẹ̀ àgbọ̀dọ̀ ta wala jildun àti gbọ́dọ̀ ta awọ rẹ̀ wala wadakun àti gbọ́dọ̀ ta ọ̀rá rẹ̀ àgbọ̀dọ̀ ta nkankan nínú rẹ̀ nkankan tó ti sọ ti tó ṣùgbọ́n wọ́n tó ń ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ torí pé ẹlòmíì lè gbé awọ ọmọ ta ẹlòmíì lè gbé ọ̀rá ni sọ̀rọ̀ náà tó ń bẹ́nu ẹran so wala asabun isan rẹ̀ àgbọ̀dọ̀ ta gbèsè la yọ sọ́tọ̀ làwọn ń ta pọ̀tọ́ wala ghayru dhalik àbí nǹkan mi àgbọ̀dọ̀ ta ìwo ni kìrìkà ni eyín ni àgbọ̀dọ̀ ta kankan bẹ́ẹ̀. torí pé ẹranko tá a pa nítorí pé afẹ́ fi jọ́sìn ọ̀tá afẹ́ fi jọ́sìn fọlọ́ àgbọ̀dọ̀ ta kankan bẹ́ẹ̀. wa ya'kulu rajulu min udhiyatihi ìwọ́tọ̀ ọ̀pọ̀ ẹran léyà ọ̀tọ̀kọ̀ jẹ́nu ẹ̀ kọ́ jẹ nínú ẹran léyà rẹ̀ wa yatasaddaqu minha afdalu kéèyàn fi ṣe sàárà nínú rẹ̀ lọ́lọ́lá fún yàn jù kéèyàn fi ṣe sàárà nínú rẹ̀ lọ́lọ́lá fún yàn jù àmọ́ bó bá jẹ́ gbogbo ẹ̀ wọ́n lọ mọ̀ àmọ́ kò fi ṣe sàárà nínú ẹ̀ lọ́lọ́lá jù. nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba wa tó ní fakulu minha ẹ máa jẹ nínú rẹ̀ o. fa at'imul qani'a ẹ máa jẹ nínú ẹ̀ kẹ́ ẹ sì tún fún aláìní jẹ nínú ẹ̀ ẹni tí ó bẹ̀ yín wò tí èsì aláìní ẹ náà jẹ nínú ẹ̀ ìyẹn ni kí ẹ fi ṣe sàrà nínú ẹ tún fi tọrẹ nínú ẹ̀ ẹ fi sẹ̀kùn ẹ fi ṣe sàrà so ó di nǹkan mélòó nǹkan mẹ́ta ọlọ́wọ́n bá ní fakulu wà ọ́pẹ̀rìmù kọ́ni á wọ́ọ̀lù máa jọ ẹ jẹ nínú rẹ̀ kí ẹ sì fún aláìní jẹ nínú rẹ̀ sàrà kí ẹ sì fòyàn lẹ́bùn nínú ẹ̀ ẹni tí ìsà láìní. nǹkan mélòó wọn ni ká fi nǹkan mẹ́ta tẹ́lẹ̀ ìwà túmọ̀ sí ká fún sọ́nà mẹ́ta tó túmọ̀ síbẹ̀ ẹ padà sínú àyà mi ọlọ́ni wà ọ́fẹ̀rìmù bẹ́ẹ̀ ìsẹ̀lfàkìrì ẹ jẹ nínú rẹ̀ ẹ tún fún aláìní aláìní rárá ẹ fún jẹ nù ẹ aláìní àjẹpẹ́ sọ́nà méjì láti pín sí mẹ́wàá kò túmọ̀ sí kò sí nínú ẹgbàá wa kan gbígbé ara iléyà ọ̀nà mẹ́ta lẹ́pẹ́ ìdá kan lẹ́jẹ̀ ìdá kan lẹ́bi ti sara ìdá kan lẹ́bi tẹ̀kù kò sí. pápá kan nínú àwọn aṣíwájú rere àwọn ni wọ́n rò bẹ́ẹ̀ pàápàá jùlọ nínú àwọn tàbí'í yìí àwọn wò pé ká kó sọ́nà mẹ́ta ọgbọọgba kájẹ kan káfíkà ti sàrà káfíkà tẹ̀wọ̀. wọ́n kò sẹ́gbà wọ̀rọ̀ kan tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam kíkà síbẹ̀. torí ẹ̀ tó bá ti fún yàn jẹ nínú rẹ̀ ẹ̀bùn tó sì fún yàn ní sàrà nínú rẹ̀ sàrà tó lè jẹ gbogbo yòókù. lópin ìgbà tí yẹn bá ti já hun kíkẹ́ tọ̀ afúnwọlé kiri kan tààrà ìwọ ìkiri méjì ẹ̀bùn ẹ̀kọ́ yòókù lé sẹ́wọ̀n kéèyàn jẹ́ kínú èèyàn já ahun nìyẹn tó kò sì sínú lànà bí kò gbé gbogbo ẹ̀kọ́ fún yà pé à nídìí ẹ̀ à sí nídìí ẹ̀ tọ́kùlù mi ń há lọ́nà ẹ jẹ́ nú ẹ̀ wọ́n ọ̀fẹ̀rẹ̀ mú alukọ́ni àwọn ìmọ̀ ẹ̀dá kẹsì fọláì ní rárá kẹsì fún ẹni tì kíyèsí òun ìsàláì nínú àwọn ẹni tẹ́ ẹ fẹ́ràn tó fẹ́ràn ẹni tí ó bẹ̀ yín wò ẹ̀fún wọn jẹ nínú ẹ̀ tó eléyìí túmọ̀ sí pé tẹ́ bá ti fòyàn nínú ẹ̀ tẹ́ fi ti sàrà nínú ẹ̀ ìjẹ̀ràn yìí o. eléyìí jẹ̀bi tá a dùn sùn ọlọ́wọ́n bá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó gbàdúrà fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọ́nà wa lọ lórí àtúnṣe àti àgbọ́yé tó tẹ́ ó ti ṣe oníṣàǹgbọ́yé láwùjọ àrè wa sọ̀là òkè yára. gbà pé ọbẹ̀ tó fẹ́ fi pẹran kò ìyá kọ̀ bẹ́ẹ̀ ju ẹran lọ́rùn sí ìlú lọ́rùn sí ìlú lọ́rùn bí ó fi lẹ́rẹ̀ wá sí dá padà tó nà màlìkì ìyá tí wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ tó tẹ̀sẹ̀ dá padà ẹran lòdì sí ẹran sí ìdáàbòbò jẹ. bákan náà fi kéèyàn fẹ́ dúró ẹran kó dúró láti pàpọ̀. òun á ní bẹ́ẹ̀ ni ibi tí ìrìn àfi ẹranko sọdẹ ó sì ti kí ẹranko yẹn kó pa ẹran yẹn fún yẹn àti kó pa fúri ara rẹ̀ kí ni ìsúmẹ́lẹ̀ túmọ̀ rẹ̀ ni pé ẹranko tá a fi sọdẹ ọ gbọ́dọ̀ jẹ́ mùálẹ́mẹ̀ ẹranko tá a kọ́ lẹ́kọ̀ọ́ tó sì gba ẹ̀kọ́ àwọn olùmọ̀wá ní kí ni tó máa gbọ́ akọ́lẹ́kọ̀ọ́ ti kẹ̀kọ́ kó lẹ́ranko tó lé kíta bá lè sí ẹranko yóò lọ bá ní lé mu tí bá ṣe lọ lé mu tá a bá sọ kó tó ọ̀gbọ́dọ̀ lé mu mọ́ yóò dúró mi sọ wà tó bá sì pa ẹranko yẹn yóò gbé wá fún wa ní èsì pé yóò jẹ fúnra rẹ̀ tẹ̀lé yẹn lẹ́ranko wọn kọ lẹ́kọ̀ọ́ ìgbà ẹ̀kọ́ ó lẹ́ran fún tó bá pa ẹran yọ pa fún olówó rẹ ètò pọpá fúnra rẹ torí pé tó pa fúnra rẹ ó rí i pé ń jẹ lọ́ba tó tá a bá fi irú ajá tá a kọ lẹ́kọ̀ọ́ tá a rì tá a bá fi sọ dé gbogbo ẹran tó bá pa kódà kọ́ máa jẹ fúnra ara rẹ àní jẹ torí pé ọlọ́run bá fi má jẹ̀mú sí ẹranko tí ọ̀pọ̀ ẹranko àtàjẹran náà kọjá ẹranko tá a kọ lẹ́kọ̀ọ́. وما علمتم من الجوارح مكلفين àwọn ẹranko tẹ kọ lẹkọọ bẹ́ẹ̀ ti tẹ máa dẹdẹ tó ti tẹ pété máa dẹdẹ wọn dẹ fún irú àwọn ilé yẹn kò sí lóko ló kẹsẹ tó bàbá yẹn sọ yìí. gbogbo pé ẹranko yẹn pa ẹran ọ ó sì gbé wa nígbà tó gbé ọ gbé lẹ̀ ọ wá ń pọ́n ẹ̀jẹ̀ ẹranko tí ọ̀pọ̀ àyùn lálẹ́nu rẹ̀. àmọ́ pé wọ́n á fi kalẹ̀ ìyẹn ju rẹ̀ lọ́wọ́ adé lọ́ọ́ gbàmọ́ lẹ́nu àwọn. bẹ́ẹ̀ ti sọ náà wọ́n lẹ́ni tó pẹran tó pẹran léyà kò gbọ́dọ̀ ta kankan bẹ̀ ẹni tá a bùn kò gbọ́dọ̀ ta ẹni tá a fi ti sàrà kò gbọ́dọ̀ ta. àwa fẹ́ràn kó afájá àbísọ́dẹ àtẹ́tí ehoro ọwọ́ amú ọ̀fẹ́rẹ́ wa. tá a dé sí gẹ́gẹ́gẹ́gẹ́ ní òun wa ẹ dé sí ehoro funfun dúdú ló mú wa àníjẹ nítorí pé ehoro tẹ dé sí yẹn gẹ́gẹ́ lẹ dárúkọ lọ́wọ́ bá ti bisimilahi Allahu akbar ìwé ìtọ́pá wa èso lẹ dárúkọ lọ́wọ́ bá ti àníjẹ. ṣé àwọn ọdẹ wa pé ọ̀ràn yẹn ni wọ́n yí. apá kan náà ìtàn sí lọ́ràn pé tọ́tọ́ gba ìṣòro sọ̀rọ̀. ẹlẹ́kejì kìí ti tún lè gbé bóyá àwọn èèyàn sì pọ̀ tó ló lè mú wọn má kẹ̀rì. ṣùgbọ́n ìletò tí wọ́n gbé abúlé kò tí wà fún ẹjọ́ màkàkà nípa ẹ̀sìn tó lè ju àjùmọ̀ kẹ̀rì wọ́n kàn máa forí gbadú kẹ̀rì náà sábàbí kan lọ́fà táwọn èèyàn fi kiri níbẹ̀ yẹn tó kí ẹ bó ti wà ní gbogbo òlu tó fi dùn ní ẹni pé àwọn abúléko abúléko abúléko ètò gbogbo bẹ̀rẹ̀ wọn ti kírun jù mà nítorí pé èèyàn lè wà fọmọtò olùmọ̀ olùmọ̀ lè wà kéèyàn ọmọdé torí pé àwọn èèyàn tẹ fún kírun kálukú bẹ́ẹ̀ ló kó wọn sí ẹ̀ka ìrún fún un ìgbà míì kì í ṣe gbogbo àwọn elétò elétò elétò ni wọ́n ti ń kírun rí tala ẹni náà tó ní báwọn kiri tó tù á tó wọn kiri bọ́bá sì wà èèyàn tó kiri ìdì náà dà gbogbo eléyàn ló jẹ́ kọ́ sábà bẹ́ẹ̀ làwọn olùmọ̀ nínú ìmọ̀tò kétékété ti ṣẹlẹ̀ lásán ni ọmọ wa dàjọ́ ètò ṣe ti kọ́ ṣẹlẹ̀ pété ọba ṣẹlẹ̀ kó lẹ́sìn tó bá ṣẹlẹ̀ ńkọ́ tí wọ́n bá sọ ọ́rù rẹ̀ nù fún téèyàn wá bára rẹ̀ ń bí tó dérú kàtà rú dájọ́ bẹ̀ táà ní ọ̀lọ́ba. bẹ́ẹ̀ni ṣùgbọ́n kò tọ́ rárá kí ẹ̀ méjì ọ̀dà wúra pàtó bí ẹ̀ mẹ́ta mẹ́rin márùn mẹ́fà mi. èèyàn kan ni ọ̀rọ̀ àbùkù wọ́n dáwọ́ kí màálù tàbí rà fún mi. èèyàn kan méjì mẹ́ta mẹ́rin sílé méjì wọ́n lè dá wúra màálù tàbí rà fún mi. ṣé màálù tàbí rà màálù tàbí rà fún tẹ̀lé yá fún yẹn méjì. ògùn wọn ni wọ́n dà ní ẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ pa sóríyà gbogbo àwọn ẹni. pàtó máa pátán kálukú nínú ẹni méjèèjì yẹn ló ní ìdákanu méje bẹ̀rẹ̀ ẹjọ́ kẹta ẹjọ́ kẹrin bẹ̀rẹ̀ ọwọ́ ẹnu gàtí tó ti wá ẹ̀ ní ìdòkó gàtí tó ti ọ̀rọ̀ ayọ́wẹ̀ lọ́wọ́ kí ọ̀rọ̀ rẹ̀ lọ́gbà àwẹ̀ ìdánilọ́ àwẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí máa. ìjọ tí kò tó bá ti dé kò tó ti kó. pàápàá jùlọ tó bá jẹ́ ike iye ọjọ́ tó fi rí kò tó tó ti tẹ̀ dúró rẹ̀ kò tó iye ọjọ́ tí máa fi rí kò tẹ́lẹ̀ yóò ti wò yọjọ́ ìyọkọ̀ lẹ̀ àtìkò tó bá mọ́ra yọ wẹ̀ yọ mà kí ní ìkó tó bá tún ti padà dé yóò fi nọ́mbà ọjọ́ yóò fi kún nọ́mbà ọjọ́ síwájú wọ́n wá ti rò gbogbo ẹ̀ pọ̀ tí wọ́n bá ti dé dé pẹ̀lú ọjọ́ tí mo fi rìn pọ̀ tẹ́lẹ̀ àtẹ̀kọ́ parí pọ̀ tí ó bá tó wá ju iye ọjọ́ tí mo fi rìn pọ̀ tẹ́lẹ̀ lọ ó ṣe é ṣe kọ́jọ́ kí n kò tilẹ̀ fẹ́ yí padà ọjọ́ mẹ́ta